you saying? Why would you want to go home by now? What, what, what, what is it too much for me to want to, to want to, to want to touch you or don't, something? Don't, don't touch me. Let's go home. do. I can do whatever I want, anytime I want it, when I want it. Kiki? Yes. Kiki Ọpẹ́? Yes. Ah, oh, gbádùn mọ́. You're a rò pé mo nǹkan Oh, ń ṣe. Mo mọ nǹkan I said I don't like it. Oh, mọ, you don't like what? I don't like don't like what? Leave me, leave me alone. Leave me alone now. Ah. I said I don't want something. Stop doing it. I don't like it. Kiki ṣe máa ń fihàn sí. mo lè feel any pain. headache náà gan. are you sure? mo yeah. run temperature anyway màá ní pé kán wá wo ẹ̀ṣà ìyá kan fún ẹ ní analgesic lẹ́tùn máa wẹ̀ fún bíi two or three hours Yeah. Bro so ló máa discharge ló we would have to have a discussion èmi àti ẹ okay so we have to ṣe it on kó rí mi. Uh, okay okay. máa yọjú sí I'm sorry, baby. I'm sorry, I don't mean to I don't mean to hurt you. I'm I'm not that kind of a person má bínú n tẹ fẹ́ fi dá ẹ lójú pé irú I thought I was going to die. You aren't gonna die. O ò ní kú ikú kíkú kan bí kò ṣe yíyẹ. Ṣé mi lóore? Mo ti máa ń advise ẹ times without number pé kó learn láti manage anger ẹ. Ara tó bá tiẹ̀ ta ọmọ ẹ lẹ́rú fún ẹ. Ṣé ó yẹ kó tó gbogbo eléyìí ni? Kí ni gbogbo rọ́bìṣì náà? Ah, um, Jíbádé um, this is it mo gbéyàwó mi wá síbí báyìí fún medical treatment ni I didn't come here for you to interfere in my family affairs so leave it to me. really yes. so so èmi rò bóyá ọ̀rẹ́ ni mo jẹ́ náà. ẹ mo mọ ọ̀rẹ́ mi ló jẹ́. so àzọ̀rẹ́ ẹ báyìí mi ò lè advice ẹ mọ́. ah no má worry keep advice keep your advice to yourself and do what is necessary attend to what is necessary now òun níyàwó mi tí mo gbé wá ìyẹn ló ṣe kókó not for you to be telling me about my family affairs let me manage it myself. oh really. yes. really. yes. mo tọ́jú ẹ̀ mò padà bọ̀ ìyẹn ló ṣe kókó owó yẹ kó máa bá a ṣe mí lóore sọ̀rọ̀ dáadáa o torí bóyá bóyá torí pé mi àti ẹ ò really close but ìwọ àti ẹ close gan bóyá ó máa gbọ́ sí ìwọ lẹ́nu àbí kí ni gbogbo pálapàla yẹn èmi náà mọ̀gbà tí ṣe mi lórí bẹ̀rẹ̀ gbogbo wa parapara níbi kò na obìnrin that's very serious but uh, gbogbo èyí tó ti rún lẹ́yìn bá ti tán má má bá sọ̀rọ̀ I'll ah, speak with him. kókó ya tán o torí kó ya tán tó bá dẹ̀ ti tán báyìí ọ̀rẹ́ mi àti ẹ̀ ó dópin nìyẹn torí torí ah, mo dẹ́ máa sọ fún pé kó má gbé kó má wọ́n make sure pé kò gbọdọ̀ gbéra wọn wá hospital mi mọ́. ọ̀rẹ́ má jẹ́ kó lè tán yẹn má jẹ́ kó lè tán yẹn ọ̀rẹ́ ṣì ní wa tiẹ̀ still mú apá ẹ Excuse me, sir. Yeah? Sir, I need yeah? attention in what? Okay, okay, mo ń Okay, sir. Mo Uh, I'm eh, a now. Eh, no, I'm not in with you So, tó bá ti dìrọ̀lẹ́ kó pè mí. No, no, I'll call you. á di pé kó sọ fún mi pò ń bọ̀ máa retí rè mú máa tún sóúnjẹ́lẹ̀ òní wá. ẹ̀rù ń mí àti wà ìgbà tó jẹ́ tó rí yín ṣe la máa kọ́kọ́ gba visa máa dúró dúró dúró mi ìdẹ̀ fẹ́ wàhálà. ó bẹ̀rẹ̀ ó fi yọ̀ sí ẹ̀yin ṣé tó bá tẹ̀ lọ sẹ́ńbàṣì lọ gba visa náà wọ́n máa fẹ́ visa lé mi. wo ìwọ ló mọ nǹkan tí mo tiẹ̀ fẹ́ sọ fún ẹ lélẹ̀ tí mo sọ pé mo gbọ́dọ̀ rí ẹ hmm. ọ̀rọ̀ kì í tóbi ká fọ̀bẹ̀ bò ó àdẹ̀lẹ̀ má bá ara wa rìn ká má bá ara wa sọ ètò jẹ́ òdodo ọ̀rọ̀ kò dẹ̀ síbi tí èèyàn ti lè sọ̀rọ̀ ọ̀rọ̀ nílé o ṣòro kí ló dé ṣé wọ́n síbi wa àti bọ̀bọ̀ ìṣọ́ síbi ẹ̀yin méjèèjì papọ̀ ni ṣé wọ́n rán bọ̀bọ̀ ìsì ẹ̀ ni ah, bọ̀bọ̀ yìí máa ṣe é léṣe bíbí ojoojúmọ́ ojoojúmọ́ ojoojúmọ́ ló máa fara ẹ̀ ṣiṣẹ́ wọ́n tó wà lọ pupa ó máa ṣe é léṣe ṣó dìgbà tí bọ̀bọ̀ ìbá mú ẹ tó bá pa ẹ́ ń tá àti ẹ̀rí ẹ mọ́ ìgbà ẹ ló máa wà ọ́ra ìtàbí òun onímọ̀ kan tó ń ṣẹlẹ̀ mọ́ òun onímọ̀ kan tá à ń ṣe láyé mọ́ ó dẹ̀ kí n ṣọmọ kékeré á dẹ̀ lè má ṣẹ̀ṣẹ̀ ṣìpẹ́ nà ọ̀rọ̀ fábùkì ẹ̀ ó ń ṣọmọdé you know what is good for you ó dẹ̀ fi bọ̀bọ̀ yìí lẹ̀ wo tí bọ̀bọ̀ yìí bá lu ẹ̀ pàtàn níjọ́ kan wo bọ̀bọ̀ yìí ó máa máa gbé obìnrin tó bá wù kiri ọ́ndrẹ́dì ọkùnrin ló máa kọjá lórí sàárè ẹ̀. mo ti rọ́lá kò lè yé mo appreciate nǹkan tó ń bá mi sọ but o ò understand there is more to it that you don't know and ó máa bẹ́ kàkà close chapter ìka dẹ̀ máa òkun ẹ̀ mọ́ láéláé. wọ́n ní ò ní gbọ́ ọ̀nà máa sọ pé ká ẹ̀ ń dẹ̀ sọ bẹ́ẹ̀ náà ah ah ṣó fẹ́ kí bàbá ẹ̀ pa ẹ̀ ni mo bẹ́ẹ̀ máa ṣe é léṣe mí máa ní tọ́ kándú night fún ẹ. ọlọ́run ní jẹ́ àmì tó ẹ̀ náà ni mo ṣe ní pé kò fi bọ̀bọ̀ yìí sílẹ̀. ṣé ìkan tó wá sọ ń bíbà rẹ̀ bá bó wá bá mi ṣe é. ẹ mo wá bá ẹ ṣeré ni mo kàn wá rí i pé òótọ́ ọ̀rọ̀ yìí ó yẹ ká sọ kó dáa ẹ jẹ́ àṣọ nǹkan mi ṣé nǹkan tó fẹ́ sọ fún mi ni tó fi ní ká jáde. Ah, ó dáa èmi kò ti sọ tèmi mo mọ̀ pé ò kò sí wàhálà mi ò inú mi ti ẹ̀ inú mi ò ti ẹ̀dùn sí ẹ rárá. wọ́n ló mọ̀ ṣé ká jẹun or something. Um, I don't know I don't know I don't know ṣé tí mo bá ń parọ́ fún gbogbo yẹn ṣé màá tún pé ìwọ náà jókòó màá tún máa parọ́ fún ẹ ni I'm telling you nothing but the truth. mi sọ pé òun parọ́ fún mi but ara lílo máa mọ̀ lámọ̀dé wèrè lára tá a máa pè é ìwọ ló máa learn to live with that. I'm trying my best I'm trying my best. Maybe your best is not just enough. Sure advice them lè fún ọ ní wípé bóyá tó bá ti pè sẹ́ just take your car key and leave the house. really it's not as easy as you think but I think I will take to your advice maybe that's what I'll be doing now. that would be better I will be a man wá annoying sometimes but yóò máa ṣe sùúrù náà patience. I'll take your advice. lọ́wọ́ ló máa ń kí ló ṣẹlẹ̀. ìwọ ń bèèrè lọ́wọ́ àwa pé kí ló ṣẹlẹ̀ àwọn olóyè ká máa bí ẹ̀ pé kí ló ṣẹlẹ̀ wọn ṣoṣubú lọ́kadà ni àbọ̀kadà gbá ọ̀tá ẹ̀ ni ah, ó ti tún lù ẹ́ àbí ó ti lù ẹ́ bó ṣe máa ń lù ẹ́ ẹ wá jókòó ẹ wá ṣòṣì ó tún wá kọ́dù ẹ̀wọ̀ náà dẹ̀ gbéra dúró. àfẹ́ ká sọ ma. wọ́n lọ ta ló ń kọ kí kékégbégbé kíkí ẹ fọ́ o wọ́n lọ kíkí ọpẹ́ ṣé ó bí ṣomi mẹ́jà ni dábì lóhùn ó ṣe fẹ́ joyè rúùtù abọ́kọ̀kú ṣé mo fẹ́ gba ilé ọlọ́wọ́ ni. mọ́mi um, mo fi pe ọ̀rọ̀ yìí nǹkan tí a lè jókòó sọ ni. ká jókòó ká sọ̀rọ̀ jọ kí ló fẹ́ sọ náà mo ní kí ló fẹ́ sọ wọn náà ṣé mo fún ẹ lọ́mọ ni ṣé mo yọ̀ọ̀dọ̀ ọmọ fún ẹ ni tóbi jẹ́ pé fẹ́ bá mi lù ú pa débi lóhùn ṣọwárí ní èmi kò ní di ọ̀la ní màá mú ọmọ mi kúrò nílé ẹ̀. ẹ wo nǹkan tẹ bá wáyàn possible tẹ bá fẹ́ máa lọ lẹ́yìn kẹdẹ pé máa lọ kọsí lẹtí ń ṣú tẹ bá dẹ rẹdí láti lọ ẹ jókòó kí n sóúnjẹ fún yín kí ẹ jẹ kẹ relax. ọ̀ṣẹ́ náà ti kẹ́rù àná kí n jókòó ẹ má jókòó. ṣé mo ti rí pé o ti make up mind. mo dẹ̀ ti múra ẹ wá ṣé wàá rí tó bá fẹ́ kémi gbọ́rọ̀ sí wọ lẹ́nu hmm? under one condition ni ṣùgbọ́n ní condition yẹn ni wípé kí Kẹ́mi Sọ́lá tó jẹ́ àbúrò ẹ kó moving wá síbí báyìí títọ́ máa fi resume school even lẹ́yìn ìgbà tó bá resume school tán ó máa ma gba bíbá yìí lọ sí school ìyẹn ni ọkọ mi á fi balẹ̀ níbikíbi tí mo bá wà ìyẹn ń kọ́. um that's not a problem. ah kò jọjọ problem. tó bá ti ṣetán anytime tó bá ready kó máa bọ̀ ilé nílé ẹ̀. ready bíi ti báwo ṣé òun wẹnu lẹ kó wẹnu ọkọ ni ó ti ready bàjẹ́ bàjẹ́ ó ti kó wá ló ń jẹ́ bẹ́ẹ̀ ó yá ẹ bá mu lọ sínú yàrá ẹ̀ okay hey, babe just show her to her room okay. Eh, eh? ẹ mọ́mì ẹ̀yin ẹ̀ tètè máa lọ kílẹ̀ máa sùn eh, any everything everything. má gbàgbé o bó bá ṣe ń lọ update yín. bó bá ṣe ń lọ ni kó máa fún mi gbọ́ o ah, ah. ṣọgbọ́ hmm, wọn ò bí dá kó tún lọ́wọ́ mi mọ́ wọn á nà. ìfẹ́ wọn ṣé mi ò mo tẹ̀lé ìfowópamọ́ fún mi lé ṣé bí bàbá tiẹ̀ ṣe máa ń lu ìyá ẹ̀ dábì lóhùn. mọ́mí. nítorí tí bàbá ẹ̀ wọ́n lu ìyá ẹ̀ báyìí kò ní sínú ẹ̀jẹ̀ kí ló tó lọ fún ojúmọ́. ṣọ́ọ́ṣẹ́ bẹ̀ fún ẹni. ṣé inú mi fẹ́ ni ṣé wọ́n bá pa fún mi. àbí kan ṣe tó ti máa wúwo Is it too much for me to ask my woman? Is that what you're telling me? Yes, it is too much. I told you, don't ask me for that anymore. Don't, don't do it. I don't like it. Kiki? Yes? Ṣó gbádùn? mo are you normal. yes i'm normal. you're not. I am. nítorí to bá normal ò ní sọ nǹkan tó sọ ikú mi. I told you don't do it. I don't like it. I don't want to do it. Why would you ask me not to do it with my woman? I don't like it. bẹ́ẹ̀ ṣe bíi cat lélẹ̀ you had the same argument last night ẹ wo èmi ní láti pe mọ́mì kí n sọ fún mọ́mì o. don't why. wo o wá síbí báyìí láti wá máa ṣe police wa. really. yes and you are here because i want you to be here so mind your own business kò sí nǹkan tó kàn ẹ́ bẹ́ẹ̀. Mm ó ní mind business ni tó ni mo ti mind already ilé onílé ni. Hmm. ṣé sísá ń bọ́ ṣe wáyé <laughs> ẹ bá ń gbọ́ kúkú wọ́n láìkó oúnjẹ gan-an ó dẹ̀ máa ń sin oúnjẹ ó mú oúnjẹ ń sè <laughs> ẹ wò ó wọn sá àti wọn fún oúnjẹ wọn ṣeré o pé mm. kí n tiẹ̀ máa bọ̀ ń bí ìbẹ̀gbọ̀n pàápàá torí oúnjẹ ni mi ní parọ́ fún yín. Mm, mm, stop it. <laughs> mi ni máa ń ṣe tiẹ̀ ní mo mọ̀ tó jẹ́ pé. <laughs> lọ bá mi wò ní ẹ mi ẹ mi wò ní kitchen tó lọ yẹn. ah orí tẹ̀yìn náà. ẹ lọ bá mi wò ní kitchen tó lọ ẹ fi lẹ. Oh. báwo ló ṣe ṣẹlẹ̀ kí ló dé tó o pè mí. ẹ̀gbọ́n ẹ̀dá ẹ̀gbọ́n ẹ̀dá. Um, wọ́n ń treat wọn lọ́wọ́. mo dẹ́rù mo dẹ́rù mo dẹ́rù ṣé kò pọ̀. no kò rí lè pọ̀ wọ́n ti ń feel better. ẹ eh, ẹ eh, eh, tani tani kí rí ẹ mú mi ẹ lè lọ rí ẹni wọn attend ẹ wá jókòó. ṣé mi rẹ. ẹ kí ló dé kí ni mo rà nígbà ẹ mo ní kí ni mo rà nígbà ẹ náà ṣé ọmọ ẹsìn mi ni ṣé ní kí wàá pa mí lọ́mọ ni. ọ̀rọ̀ yìí a lè discuss ẹ̀ and let's just sit and discuss ẹ̀. kébì ẹ̀sẹ̀ jọ jókòó wá kọ́ ló ti pa mí lọ́mọ nǹkan. Hey, jọ̀ọ́ hospital lewa. Our àwọn patients talking about their dẹ̀ wà níbẹ̀ ẹ jọ̀ọ́ mà ẹ bá wa lower voice ni màá jọ. ẹ wò wọ́n mi. Ah! kí ni màá ti máa ṣe fún ẹ gbogbo ọmọ ìkíni pàtàkì náà máa sọ. ẹ wo hospital àwọ̀ ẹ ṣe pariwo ẹ calm down kí ẹ explain for you, mommy. Explain. jọ kí ló fẹ́ Mommy, Sherry, you don't tó ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ tí ò bá ṣojú mi eh? yìí tó ṣẹlẹ̀ ṣojú mi. ok mo ń gbà. yẹ ṣáájú ni gbogbo wa jọ ń jẹun ní dining table lẹ́gbọ̀n mommy ṣe dìde nìyà bí ẹgbẹ́ ìdìlẹ̀ ó dì wọ́n ó dẹ̀ fọ́ àwọn ó fọ mọ́ ah! ọkùnrin ṣe mí lè rí eh! lórí. nígbà tí ṣé wọn kàn pé self defence tó ń pè yẹn ni. wọ́n mi ò tí o wọ́n dẹ̀ wọ́n nu lọ pé kí n lọ bá wọn nínú kitchen pé ah, wẹ́ẹ̀ tẹ̀yìn máa ṣe bẹ́ẹ̀ fọ́ kù ṣe mí lóore mo ti ní pọ́sì fọ̀bẹ yára wọn lọ́wọ́ kọ́tà fi dèrò hospital nìyẹn náà. Ah, ah, kí ló sọ pé. I have never for once in my life touch Kiki Okwe. Yeah. I had to keep everything in me because of the love I have for her mi ò lórí débi pé mo máa fọwọ́ tì lórí but really wà á rí second gate ńbẹ̀ ó kọ ẹ gbàbẹ̀ wọlé màá pàdé ẹ lọ́nà ọ̀sìn jọ ọ̀rà ọ̀rà kò lè pẹ́ má wọrí màá pàdé ẹ. sáré ṣe mo ò lè mo ò lè fara lẹ́bìlì o mo ò lè mo ò lè. We cannot do this when we get home. No, no know, what? Could you quit now? you know, how many minutes? Ni? Ah, but really, can't we? Babe. Can't you wait till we get home? Wait and do what? We should do this on the car. Babe, let's quickly do it now. Why are you, why are you doing this? Okay, okay. I, can't I promise you, I'll give it to you at home no, more than you. No, please, I want it now, please. Wait, sorry, we need to. We need to save her. Let's just. Okay, you know what? I'm I'm gonna do this when we get home. Trust me. Oh, go go go go go go go go. Really? no problem. Miss Skeleton only fell rescue. Don't worry. pẹ̀lú ṣẹ́mi lóore báwo ni ọ̀rẹ́ mo máa need pé kó wá síbí nsìn o ṣùgbọ́n pé tí ò bá rí ẹ kò ní jẹ́ anybody fọwọ́ kan òun jọ̀jọ̀ níbo ló wà ń sìn right away right away yes please. Sure. ṣe mí lóore ṣe mí lóore ṣe mí lóore. ẹ ló ṣe mí lóore ibo ló wà ṣóun sùn ni cos mo ti ń kanlẹ̀kùn alátẹ̀kùn. jáde ibo ló wá lọ ṣé bó sọ fún mi pé mi àti ẹ̀ ń jáde lẹ́yìn. ok ṣé kí n dúró di ẹ ah, irú rọ́bìṣì wo ni ó ṣe máa ní kí n má dúró kí n máa lọ wo ibi bẹ́ẹ̀ ló máa dé wá bá mi ò ṣó gbọ́ mo ń dúró di ẹ another day bíbá wò irú kí nìyẹn wò wọ́n bí mẹ́tàlá ẹ̀dá ten times ẹ̀wọ̀n ọ̀bì dà ṣùgbọ́n. bọ́ọ̀ court call ló ń létí mi ṣá irú rọ́bìṣì wo nìyẹn wo ó máa rí nǹkan tí màá ṣe fún èmi àti ẹni ṣùgbọ́n. ṣé bí lóore so ibi báyìí ló wà á bí. mo ń pè ìwọ ìwọ hang up mi létí irú rọ́bìṣì wo nìyẹn for what. Why should I calm down? Fún This is a public place. This is an so? hospital. You don't need, oh, need láti pariwo. Calm down. So? And so? Bí wàá ló kàn mí yẹn? Kí ló kàn mí pẹ̀lú yẹn? Calm down. Ah! ah. Kí ló ṣẹlẹ̀ Sọ fún mi, kí ló ṣẹlẹ̀? Nínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀, èwo ló ṣẹlẹ̀? It's none of my fucking business. Go call me. Go call me. It's none of my fucking business, Mr. Ma. You are my business, and I'm here for you. You need to calm down. We should understand We should go in Kokon Walari mi àti ẹ. In two weeks, this whole thing is going to be over. Mark two over. weeks? No. No, lè fi ẹ́ lẹ̀ two weeks. Ah, you are my life. You're my world, baby. How do you expect me to leave you for another girl? It's not possible. I won't. Nobody's, and I mean it. Nobody's taking you from me. Okay. Kò sẹ́ni tó ní kò and nobody is taking me away just let's settle this with this woman. Kule wa okay on our own and we can continue with our life. Can you just, can you be calm? Okay. Okay. O mọ̀ pé kò mi àti ẹ̀. I'm trying. And nothing is gonna happen between me and her. Calm down, I love you and I mean well. Let's just settle this. Baby, I don't want to lose you. You're not gonna lose me if you calm down enough. You know? délé. try nọmba ẹ̀ látẹ̀kùn kí tiẹ̀ tó sùn lọ kúkú gbé kọ̀ kí tó try ẹ̀ ń sìn The MTN number you are trying to call is currently switched off. Please try again later. Thank you. Bọ́n bọ́bọ́ ilé wà. Ilé ìlú Màdé wá bá mi lónìí. nísìnyí oṣù wa ń bọ̀ lára wọn sọ fún mi pé mi ò lè understand ibo ló sùn. okay um, you need to calm down hospital ni mo sùn mo ní láti lọ check kìkì ọpẹ ni. ajá ló ń jẹ́ bẹ́ẹ̀ ni àbíyàn kí ló kọ́ mi pẹ̀lú kìkì ọpẹ ọ̀bì yìí wọ́rẹ̀bà kí ló pé ń sìn. Yẹmọlá ó mọ̀ pé ọmọ yìí kò ní anybody and then ó need ẹni tó máa wà pẹ̀lú ẹ ó need attention I have to stay with her it's another thing ká ní mo rí any of her family to wá dúró maybe Mama will be relieved but nobody is coming i can't leave her in that kind of situation we can't do that to her. Try not to suffer me. Show jẹ́ kan lára àwọn mọ̀lẹ́bí ẹ̀ ni family any. you know what i'm done with this convo i really need to rest okay. thank you. ẹ máa gbá lọ́wọ́ mi ṣé kìí ṣe pọ́n ti lórí ọmọkùnrin nínú you ìwọ́gbọ̀n ò ní sùn á níjọ sùn ní. oògùn yẹn anywhere kò síbi tó ń lọ láàárọ̀ yìí ṣé mo fẹ́ lọ bá ọmọ lórí burúkú yẹn lọ síbítù ni wà láì ó lè kúrò nílé ilé ni. kí ló dé tó like problem kí ló dé tí wàhálà máa ń jọba lẹ́mí ẹ̀ when you're doing it i think oh, oh, you derive some joy in it right. okay wàá mọ̀ n sìn. okay you wanna know. yes. ma shock ẹ torí mo máa lọ síbi tí mo fẹ́ lọ kò dẹ̀ sí nǹkan tó máa ṣe sí. wàláì ó lè lọ anywhere èmi àti ẹni ilé àjọ máa fàjà ni kò síbi tó ń lọ. kí lẹ jọ ń fàjà. ok. mo fẹ́ kọ́ mi mo ìmàgbélé ayé mi ni ṣé o fẹ́ gbọ́ shock, eh? because I will go with dẹ̀ single to tó máa ṣe sí. kò síbi tó ń lọ ni. ó lọ náà jẹun. so gbádùn sá. jẹ́ kí n sọ kínní kan fún ẹ kó tó bá ti mú ẹ tó bá bọ́ sá kúrò nínú ilé má express kó máa padà wá bá mi nílé o mò ń sọ fún ẹ kó tètè mọ́ sìn. Eh? yes. are you serious. yes and I mean it. is that a threat. yes. so like it's gonna be over between us. yes. we can't be together anymore. yes and I mean it. please can't wait for you to do that. You're going. Yes. You're leaving me. Yes. For good. And I mean it. I'm so scared right now. Okay, fine, that's good. To bá ti ń lọ nítorí nǹkan tí mò ń wá tó máa sọ fún mi látọjọ́ ènìyàn tó ráyè sọ bọ́ Ọlọ́run ti jẹ́ kó jáde lẹ́nu ẹ̀ báyìí. Tó bá ti ń just lock my door and then drop my key. Oh, let me tell you something, don't come back begging, okay? Ìyẹn ni mi ò lè sọ, but mo mọ̀ pé tí inú ẹ bá ti wálẹ̀, mo máa wá bẹ̀ ó dẹ̀ máa gbà. But trust me, I'm not even sure I want to do that. So you can so go for all I care. Oh really? Drop my key and shut the door. Oh, really? Yes. Máa ń rán ẹ létí tó bá dìgbà yẹn ṣùgbọ́n. Máa ń rán létí. But I will never answer you again. kó sẹ́tù dáadáa ní kí n tó bí ẹ questions to my friend. I don't know she. ṣé o ní family kankan because um, I don't seem to see any and um, for me like concern. mo family and we used to be a very happy family kí gbogbo like a flash. mi ẹgbẹ́ ló pé. èmi ló fèrè lọ ṣe ló fèrè. sáfù sáfù ni wọ́n ṣe. <laughs> orúkọ i'm so proud of you darling. Oh, <laughs> mọ nǹkan kan jó ijó ló ń jó tí apá lọ lọ́tọ̀ tí ẹsẹ̀ lọ lọ́tọ̀ yìí ṣàkúṣàkù kan ni apá máa lọ lọ́tọ̀ ẹsẹ̀ yìnyín mm, ẹ̀ bá ní kí n gbé gbogbo ẹ̀ papọ̀ náà ni. Ah. kéèké ó dẹ̀ ń jowó ọmọ mi wọ́n wò má dá lóhùn o sórí very soon tí ò ní pẹ́ ọmọ mi máa lọ fún dancing competition bó dẹ̀ máa pé ó máa win Ah, ah, Ọlọ́run kẹ́misọ́lá má jẹ́ kí mọ́ mi parọ́ tán ẹ̀ To bá lọ fún competition bóyá tó bá fún ẹ ní anything ó máa gba bíi plastic spoon To bá dẹ̀ ya fọ́tò ń bẹ̀ tó bá fortunate láti ya fọ́tò wà á mú fọ́tò tó yà bẹ́ẹ̀ wà á máa mú bọ̀ nílé pé wà á gba mẹ́dà yẹn mẹ́ta Ah, máa gbà. ẹ̀gbọ́n mi ẹ̀wẹ̀wẹ̀wẹ̀ wa ní ìsìn ó dà pé owó ti ń wọ̀ kí ló dé kí ló jealous Ah ah, kini kini mo jó ṣe iṣẹ́ yìí mọ̀ ń jó tó ah, mi. ẹ ti dé kẹjọ ilé ọjọ́ tó ti ẹ̀ ní ti tàbí mi ò mọ̀ jọ jó ṣùgbọ́n ìṣó ilé ìjó there is nothing to write home about those things go come out. Ah, it oh, is a whole lot to write home about and I'm very proud of my daughter. anyway ṣá. Ah, mommy is hungry ta ló máa wọ kíchìn tó máa lọ dáná fún mi. mọ́mí ìyẹn máa le díẹ̀ o ẹrù ó rẹ̀ mí àti dìde ń gan-an. Eh ọ̀rẹ́ ẹ̀ jọ ṣé wọn ló ń jó látàárọ̀. ẹ bóyá kẹpẹ dáńsà kúlẹ nájì. níbo ẹ dá padà ọmọ mi iná ṣáà ni bí mo ń jó tí mò ń fapá tẹsẹ̀ jù ó ti rẹ̀ mí ọ bí mo ṣe ń sweat ọ bí mo ṣe ń sweat sọ̀kẹ́ fún mi ní dírìnkì pé mo jó dáadáa ìṣúná kí n wá lọ máa dáná. mo ti gbọ́ yín ó rẹ̀ yín méjèèjì àbí hmm, kò sí wàhálà àmọ́ ọlọ́run bá mo dúpẹ́ o pé mi ò kán lápá mi ò rọ lẹ́sẹ̀ now i'm going to go into that kitchen màá dẹ̀ so oúnjẹ fún ẹnu mi nìkan ìwà yín abayíndélé ọkọ yín. mọ́mí ẹ̀ lè ṣe bẹ́ẹ̀ mọ́mí ẹ̀ lè ṣe bẹ́ẹ̀ ok mo for myself for myself only. máa bá yín fi yọ̀ sí iyọ̀. bẹ́ẹ̀ ni gbẹ̀mí gbẹ̀mí òun ọjọ́ ọjọ́ pé mi ò mọ̀ ọjọ́ pé wọ́n á yọ̀ sí yín ẹ wá yọ̀ mí. ẹ wá jọ ẹ wá jọ sí mi ó yà. seven thousand. thirty oh. right now kò sí cash lọ́wọ́ mi mọ́ and um, mo um, ní very important appointment Lola. You ò ní lè jẹun so just keep it to yourself tó bá di lọ́túnla máa wá settle bill ẹ jẹ́ two fifty ní last week sir eighty seven tún lè lè sir that's three twenty seven sir. oh my god above three hundred thousand but kò wọ́ four hundred ó dára pé ó ní common sense after all àwọn tó mọ tí ì sí lọ́rùn fún àwọn náà làwọn ọmọkọ́mọ tí wọ́n jẹ mí pa nídìí káàdì ojú ẹ̀ ṣáà ni mo ṣe fún wọn ní kí àkúrà nìsín kí ló rò bí ṣe wọ́n jẹ mọ́tò yẹn lọ́wọ́ mi nímẹ̀ mo dẹ̀ gbé fún wọn kọ́ máa gbé lọ and you are now talking of just common three hundred thousand bullshit. àárín àwọn tẹjọ ń ta tẹ́tẹ́ nìyẹn èyí náà lè sọ pé ajẹ tẹ́tẹ́ ò sí ata tẹ́tẹ́ ló wà wọ́n lè jẹ yín ní àkúrà lẹ́nu kọ́ fi fún yín ní kẹ́ fi jẹ wọ́n ní plane lọ́la ah, ṣífẹ́ jọ bá mi wá nǹkan ṣe sí oṣù ti parí wọ́n máa san sálárì. chief kí ló ṣẹlẹ̀. you are very stupid for that question. ṣọwọ́ mi ló ti máa bèrè kí ló ń ṣẹlẹ̀ àbí idiot tẹ̀ràn wá bá mi. chief jẹ two fifteen last week wọ́n tún ti jẹ gbèsè eighty seven lẹ́nu gbogbo ẹ jẹ́ three hundred and twenty seven thousand ti parí kí wọ́n máa san sálárì fún wa ó dẹ̀ sọ pé ó máa tọ̀tún ó máa tọ̀tún. chief ò tọrọ ló sọ o nítorí pé tí ò bá gba owó yẹn wọlé wọn ò ní rí san fún wọn problem rẹ ló máa jẹ fún lọ́dọ̀ management. all right okay èmi ò bá yín jiyàn but right now <gasps> kò sí cash kankan lọ́wọ́ mi ó dẹ̀ di ọ̀tún lákẹ́mi tó wá bí and i don't know what to do. chief mo understand ọ̀rọ̀ yín but owó yìí ẹ ní láti san chief mo ní idea o. kí idea tó. bí a kẹ́ fi fóònù yìí dúró. fóònù. that's the only thing abi. okay i choose anyone nínú méjèèjì kẹ́ mo dá ní dọ̀tún la. Samsung 8 Plus. Leave But manager, take note. In kan ò she ṣe fóònù yẹn tí n fi máa anything bá she, you are in trouble. Get out. In kan ò she ṣe fóònù You are in trouble tí fóònù yẹn bá bàjẹ́. Ah, tẹ́tẹ́ ò dáa wọ́n jẹ mí yí lórí wọ́n gba mọ́tò no problem. No problem. sí garage ó wà ní garage. ìwọ park car ọdún kí ló tó ń parọ́ ṣé ó pé mi ò rí ẹ ṣe wọnú compound mi ẹsẹ̀ méjèèjì ló fi rìn wọlé ó ò gbé mọ́tò wọlé mọ́tò tó gbé jáde inú ilé ní àárọ̀ ìdá. I am very sorry mi ò mọ̀ pé kò tẹ̀lé mi wálé ah, yes mo ṣe rántí mo ti fún ọ̀rẹ́ ah no mo yá mo yá ọ̀rẹ́ mi. Banjo. wọ́n ètò ṣe parọ́ báyìí ó ó sì lọ fẹ́rẹ̀ náà ta tẹ́tẹ́ àbí bó ṣe bọ̀ tó kò ta tẹ́tẹ́ ah, ọmọkùnrin kí ló dé ṣé wọ́n fi ṣí ẹ ni ṣé wọ́n fi ṣépè fún ẹ ni ojoojúmọ́ tẹ́tẹ́ lójoojú kí ló dé. disappoint. mi ì tiẹ̀ rò pé yẹ kí ẹ jẹ́ kó because it's kò lè late a máa ma fàdúrà ràn wọ́n lọ́wọ́ náà. àdúrà kí ni mo tún fẹ́ You lóòótọ́ èlé advice ń pé kí n kúkú rí nítorí ibi orí bá dà ní sí báyìí là ń gbé e kí ni mo tún fẹ́ ṣe lórí dáadé mi Ọlọ́run bá gan mọ̀ wípé mo ti gbìyànjú mo ń gbàdúrà bí mo ṣe ń gbàdúrà náà ni mo ń gbààwẹ̀ àmọ́ ṣé ìwà pálapàla tí bàbá yín hù ṣó lè jẹ́ kádùúrà àgbàṣà. mọ́mí ẹ̀ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ bí pé lose hope nìyẹn náà. mo lose ẹ. and i'm sure everything will be fine very soon. fine nígbà wo ni nǹkan fẹ́ dáa jù báyìí lọ ṣùgbà tí n bá ti darúgbó tí mi ti ẹ̀ wúlò fúnra mi rárá ni kò sí nǹkan tó fi oògùn ara ẹ̀ kó jọrí tí ò fi ta tẹ́tẹ́ tán ẹrù tèmi náà nǹkan tèmi náà fi ṣiṣẹ́ gbogbo ẹ̀ ló fi ń ta tẹ́tẹ́ kí ló dé bó ṣe ń ta tẹ́tẹ́ ló mọtí ló rìnrìn òru ló ṣe ṣìnà ṣé wọ́n fi ṣe bàbá yín ni why is it making my life so miserable. Um, mommy She be promise wọn pé máa gbọ́ wa lọ ṣe shopping lẹ́nu ni abẹ ti change my thing. Mommy, I'm ready now. Smile. Yes, smile. Uh-uh. Smile now, uh-uh, mommy. Smile first, mommy. Even if you're sad. <laughs> I love you. You know ẹ̀rọ ẹ̀rọ rẹ̀ sà ẹ̀rọ ẹ̀ àti gidi ẹ̀rọ rẹ̀ àti gidi àti gidi sà ẹ̀rọ rẹ̀ sà. ẹ wá ẹ̀kú mi ẹ̀jọ ẹ̀rọ rẹ̀ sà. ẹ mọ̀ wẹ̀rì màá gbé wọn láti. ṣé lè tẹ́kẹ̀ wọn sà. bẹ́ẹ̀ ma. àbòwò mú kí kìkú ah. sóde. kìkú eh. sóde. kẹ̀kẹ́ ó lè lé mi. ẹ wá lọ sí. oorun. I'll need one more bottle. Okay, okay, fine. Àbọ̀wọ́ mú tí kì í kú sóde gẹ̀rẹ́gẹ̀rẹ́ wọ́n lè lówó. Yes, ẹ jẹ́ kí n máa ń kẹ́tù mi kẹ́tù gbé. Where is this? Bedroom mi. Bedroom. Oh, very good. Sir. You know I love you. I love you too, Daddy. Really? Daddy. Kiki. Uh, uh, you are. Daddy, Ẹ̀sùn dada, ẹ ẹ jẹ́ kí ẹ pẹ̀lú. Ẹ̀sùn sókè kí n bá yín gẹ̀ tó Kiki. Don't go. Sir, uh, uh, I need to lie down. That's okay. it. Okay. What? Listen, Dada. No, it home. Please, darling. Daddy, I will aim money, Kiki. Daddy. Yes, I see you. I sight you. Daddy. Your love. Daddy, I need to. Daddy. Daddy. Daddy. Yes, I sight you. Daddy. I see you, Nothing. You should. Daddy. Oh. mi sọ̀rọ̀ rárá ó kàn wá this is not you why tó ṣe ń ṣe báyìí ẹ eh? àwọn mọ́dì ẹ. Eh? sista mutirala. ah bó o ní ju àpá báwo ni mánéjà kọ. kí ni ká fà yín. àmọ́ ah, òòrè tí máa ṣe tán máa pè ọ̀rọ̀ ẹ̀ ṣe. even Kẹ́misọ́lá sọ fún mi pé láti bí three days ago ló ti ń wà mọ́dì what is wrong with you this is not you kó tó bá wà ń bẹ you can always talk to me. fine something is bothering me. mo ti rí alábọ̀kú ṣe nǹkan tí mo máa ma sọ síta. I just need time to think about it. I'll be fine. Are you sure? Ah, torí ẹ̀ náà mo ṣe ní pé kí n gbé ẹ jáde bí o máa tẹ̀ wá ṣẹ́rọ̀ díẹ̀ at least. Are you sure you'll be fine? So what do you care for? Don't tell me you're not going to eat anything. Ẹ máa mu juice. For now. Ṣeun jọ fún mi ní nǹkan tí mo máa ń mu bá mi fóun ní glass of juice. Kemisola. Yeah, I feel good. Ẹgbẹ́ ẹ̀dá. Ó wà nílé ń bẹ̀. Mo ti notice lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ pé inú yàrá ló máa ń wà ní gbogbo ìgbà ṣé kì í ṣe pé ẹ̀mí jèjì ń jà o. ọ ìjà kẹ láéláé èmi àti wọn ò jà o even tá a bá ń jà gbàmà ti parí ẹ but èmi náà kàn notice pé wọn kàn ń feel mood these days i don't know what happened to her maybe wọn kàn feel láti ní privacy or something i don't know mommy. she want to be left alone well èmi gan mọ̀ yìí pé ká sọ pé ẹ̀mí jèjì ń jà o ti máa sọ fún mi kí n lè bá ẹ wí. ah well um, okay. I, I know she'll come around. She'll come around. Anyway, I am hungry. Oúnjẹ olówó Okay, ẹ jẹ́ kí n lọ bá yín wá nǹkan tí mo. No, hold on, hold on. Èmi ò fẹ́ àwọn two minutes five minutes ẹ̀yàn. I want to eat proper food. Mommy, but I say jẹ́ kí sorrow sọ̀rọ̀ Okay. I want to prepare some more for you. Ah, mo rò pé o I love All you, right. You know I love I'm you, mom. Next time I love you. All right, baby. <laughs> Daddy. Báwo ni ṣe? What are you reading? Nǹkan sáré jọ̀tí náà. Kìkì ọpẹ́ àwẹ̀. dádì iṣẹ́ mi ni. ọ kí n má bínú dádì iṣẹ́ ẹ irú ẹ̀ṣẹ̀ wo ni bàbá ẹ̀ bá ṣe náà tó fi fẹ́ pé nǹkan tó yẹ kó ṣe fún ni ẹ wọ́n wá ṣe mi rú ti ọ dádì. Shey, I'm not, I'm not even ready to hear any kind of explanations from you. Now I want you to stand up this minute. Kọ́lá apologize fún bàbá yẹn. Nísinsìnyí ni mo sọ, tó ẹ fi kí gbá ojú ẹbí tó jókòó sí yẹn. Èmi ò lè bẹ dáàdì, dáàdì náà ṣẹ́ mi, dáàdì náà máa bẹ̀ mí. Ṣé wọ́n wí? Ìwọ ni lọ bẹ bàbá yẹn kí bàbá ẹ̀ wá bẹ̀ now you tell me ní ilẹ̀ yorùbá àbí anywhere in the world ibo ló ti gbọ́ pé àgbàlagbà ṣe ọmọdé àgbàlagbà wá ń bẹ ọmọdé ni ọmọdé ni mo lọ bẹ àgbàlagbà because ṣé ni tí bá gba ojú ẹ̀mí tó jókòó sí yẹn. mọ́mí tó bá jẹ́ dáàdì fẹ́ rí pọ̀ mọ́ kọ́. mi ò mi ò gbọ́ ẹ. mọ́mí attempt láti rape bàbá ẹ̀ fẹ́ rèpẹ́. ọmí mi lè fẹ́ sọ òun fẹ́ sọ fún yín òun ṣe é fẹ́ kí bá wọn fa wàhálà. Hmm. adébàjọ ó hmm? rí pé ìwọ kò lásán lásán yẹn. Ah! ìwọ o fẹ́ fi ipá bá ọmọ ẹ lò pọ̀ as in I can don't even comprehend it. You want to rape your own daughter? Myself? Ṣó ya wèrè ni? Ṣé wèrè ń ṣe ẹ̀? Kí ló sọ̀rọ̀ kàṣọ̀ ló bí mi ọ́? Èmi. Yé ìwọ. Ọmọ wo? Má tẹ̀ parọ́ òṣì kankan fún mi. Don't even try to go there. Kiki, ó ti ṣàyẹ̀ gbogbo ẹ̀ fún mi. How could you? Down ní sòrò. Eh, kí ló fẹ́ sọ? Ní sòrò Mo ń gbọ́ I don't know me understand. Ibo ló ti rí story àbí ta ló kù kẹ̀ fún ẹ? Níbo ló ti gbọ́ rí nígbà tí kì mo ya wèrè? Ọmọ she's more or less my daughter yes Kiki. mo sọ fún ẹ pé mo fẹ́ rẹ́pù òun. bẹ́ẹ̀ni ó ní ó fẹ́ rẹ́pù òun. nígbà tí orí mi ò dàrú mo ṣe láti rẹ́pù ẹ despite the fact pé mo mọ̀ pé ọmọ bíbí inú mi kọ́ ni Kiki Ọpẹ́ but don't forget ọmọ tó gbé wá sọ́dọ̀ mi láti bí just like two or three months old ẹ so ó ti dọ́gbọ́n mi náà nígbà tó fi máa wọlé mi kò ì jọmọ oṣù mẹ́ta lọ oh. then o tún wá bímọ tèmi fún mi so irú báwo o tún wo mo fẹ́ máa fi wò ó ọmọ bíbí inú mi ni kìkì ọpẹ náà. ó fẹ́ máa defend action ni àbí. torí pé o gbà á tọ́ ni lọ́wọ́ mi àbí lọ ṣe fíìmù pé tó bá kíyà mọ́lẹ̀ kó máa kí ọmọ mọ́lẹ̀ àbí tí wọ́n rí ni mad ó ń jà wẹ̀rẹ̀. ẹranko lásán lásán ni ẹ ṣé ilé tó ṣe yìí má mẹ́sàn kó regret ẹ̀ ṣùgbọ́n tó kì í ṣe ọmọ àbí tó lọ kọ́ mú mi fún ìgbà lọ́pọ̀. Ah. ó ní ìranu òfò burúkú tó bá yà sọ pé ọtí òṣì tó mú mi tó àti tó ń rán oṣù tí ẹni rún ránṣẹ́ tó ń ṣe yá. ẹ you shameless man. Mm-hmm.

this is just too much for me to bear. Ìdààmú, Mama, mo mọ̀ all ọ̀rọ̀ òdù lẹ́nu me, because I don't even know what to say. But I want you to know that I'm truly, truly sorry. Ṣeré, ìrìn àjò ẹ̀dá láyé, olóhùn bá ló no more. Can't gbà me àṣekọ́ pé màá ṣe ìrìn àjò tèmi lélẹ̀ ẹjọ́ mi kọ́ kádàrá mi ni. I'm not angry with you. I'm not even angry with him. I just need to take some time off. I need to cool down. <laughs> I need to think. I just want to calm down. More I just need to take I move this house. Ebola fell off. I said, where do you want to go? I said, I don't want you to do anything stupid, darling. Please. multiple Mozzarella. I'll just be at a place for you. while. I'm sorry, my darling. I'm so sorry. serious? omi ìpé kò sáwọn security yẹn bẹ̀ ṣé mo pé wèrè làwọn security sha? ṣá wọn kàn máa ṣiṣẹ́ wọn máa rìn kiri ó mọ nǹkan tó ṣẹlẹ̀ To bá lọ straight To bá lọ ó rí irin yẹn ò lè ju three minutes lọ wàá rí second gate ńbẹ̀ ó kàn gbàbẹ̀ wọlé màá pàdé ẹ lọ́nà ọ̀sìn jọ alright alright kò lè pẹ́ má worry. màá pàdé ẹ sìn so nǹkan tó gbé mi jáde kúrò lé lálẹ́ ọjọ́ yẹn ni tí mo fi kó sọ́wọ́ àwọn rapist Um, I understand. But, you know, you still have to go home. I don't want to go there anymore. Sure. Ilé only Òun tí bá fọwọ́ sí ju eléyìí bá bẹ́ẹ̀, ó sọ àpò ìyàkọ́ ni. It's been a month. O ò mọrú situation táwọn gan wà torí o ò lè pè wọ́n, wọ́n ò lè pè ẹ́, wọ́n ò mọ ibi tó wà. Èmi dẹ̀ mọ̀ pé inú ìdààmú àti wàhálà làwọn máa ma wà. Pé ṣódindi ọmọ wa sọnù ni, bó bá ti ẹ̀ sọnù ṣèbí wọ́n á So. There should be some kind of problem. So you going home to just make them understand that àlàáfíà ló wà nǹkan kan ṣe o ibi tó I don't think it's too much. Okay So bá fi pé kí go I'll, I'll go. Fantastic you need to go. What would you like to eat? Mo fọwọ́ kan rí. Dẹ̀ mọ̀ pé is due to her past traumatic experience. She gets angry anytime I I try to if I try láti for work or make any advances at her she just gets angry at the adẹ́bẹ̀rẹ̀ wàhálà. you saying? Why would you want to go home by now? What, what, what, what is it too much for me to want to, to want to, to want to touch you or don't, something? Don't, don't touch me. Let's go home. I need to rest. I'm Sorry. Yeah, you are my fiance. I have a right to do that to you. You don't have a right to tell me what to do. I ah. can do whatever I want, anytime I want it, when I want it. Kiki? Yes. Kiki Ọpẹ? Yes. Ah, oh, gbádùn mọ́. Mi ò rò pé mo nǹkan tó ń ṣe. Mo mọ nǹkan tí mo ṣe. Mo mo I said, oh, mo. I said I don't like it. Oh, mo, you don't like what? I don't like you don't like what? Leave me. Leave me alone. Leave me alone, Joe. Uh ah. Kí ló I said I don't want something. Stop doing it. I don't like it. Kiki Ọpẹ? Yes. What is you pursue a lot of people? Give me. Money ní mi ò láìpẹ́ mo ní kò I said you should leave me alone what is it I said I don't want you stop doing that to me calm down calm down leave me alone. just in situation. Ṣẹ́milọ́rẹ̀. Yes, mo. Mo mọ̀ pé mo ti ṣẹ̀ ọ́. Mo dẹ̀ fẹ́ kó dáríjì All along, you want to feel pé o máa normal me. You want to be mọ̀ pé kìkì gangan ló ń nà ẹ́. Mi ò mọ̀ pé òun gangan ló ń ṣe ló sọ fún mi látijọ́ ẹ̀ you should have told me irú nǹkan báyìí èèyàn kì í gbé sára yes a máa ń gbọ́ domestic violence domestic violence ọkùnrin la máa ń rò pé ó máa nà obìnrin ní gbogbo gbà a mọ̀ wípé àwa obìnrin gangan àwa gangan nípa tá à ń kó nínú domestic violence yìí should have spoken out. Àbá ti rí nǹkan ṣe sí. Wọ́n wọ́n dìbò tó bá ti pa ẹ́ dànù nǹkan. Kí làbá sọ? Gbàgbé nípa ìfẹ́. Nítorí tírú ẹ bá ṣẹlẹ̀, aláyé aṣáyé ẹ. Kìkì ọmọ mi á continue life ẹ. Àmọ́ kí la máa sọ nípa In as much as pé Kìkì ọlá jẹ́ ọmọ mi mi ò ní sọ pé dandan dandan pé kẹ́ ẹ fẹ́ra yín because I'm strongly against domestic violence if you think you cannot go on in this relationship ọlọ́run ṣe ẹ̀ tí fẹ́ra yín sílẹ̀ kó ní kálukú kò ṣàyè ẹ̀ because mi ò ní jẹ́ kí ọmọ tèmi kó pa ọmọ lọ́mọ kádúpẹ́ pé léyìí tó ṣẹlẹ̀ sẹ́ lórí kò jù báyìí lọ tó bá wọ brain ẹ̀ ń kọ́ tó bá fọ orí ẹ̀ mọ́ nǹkan kí là bá sọ tó bá sọ ọ̀tá ẹ̀ di aláàbọ̀ ara obìnrin wo ló tún máa rí ẹ níta tó máa sọ pé ẹ òun fẹ́ fẹ́ the choice is all yours decision ìwọ ló ní i'm totally disappointed pé kìkì lè ṣe nǹkan tó ṣe àmọ́ ọ̀rọ̀ ẹ náà dẹ̀ tún yé mi ó yé mi bí a kà lọ rehabilitate ẹ a gbé lọ sí rehabilitation home Next time, Shimilori, don't keep things to yourself, especially things like this. My love, Cherry, no, mọ̀ wípé all difficult and as as difficult as it is mo might be kò easy láti gba gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ látẹ̀yìnwá. Oh, my darling past ẹ nìyẹn kò sí ẹ̀dá alàyè kankan tó wà lórí ìpè yìí tó lóun ní past tiẹ̀ èyí gan ní past tèmi tí ò dẹ̀ ṣokùnkùn sí wa. for how long? Don't máa fi hurt alright? You're not only hurting yourself, my baby. You're hurting me. You're hurting Jimmy ṣe too. My baby. Tábánikà dìjú wa títí kẹ́ni burúkú fi kọjá. Àmọ́ nígbàgbà tẹ́ni rere bá máa kọjá. Ṣé orí ṣe mí lóore ń bẹ̀ ọkùnrin gidi ni nítorí irú ẹ̀ ṣọ́n ọkùnrin mélòó ló máa dúró mi ò wá nífẹ̀ẹ́ kó pàdánù ẹ̀. My darling, you have to move on with your life. Forget about your ugly past and face the future. Ṣùgbọ́n ọkọ mi, we love you.